بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó pa wá láti kápáyà rẹ̀ láti tẹ̀lé ànábì tó rán níṣẹ́ sallallahu alaihi wasallam wa alamu ahibata ad-din anna badala an-nasiha. èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ká lọ mọ̀ àmọ̀ dájú pé ká tara ẹni jí ká pèpè sójú ọ̀nà ọlọ́run lódodo láàrin ara wa min ahammi ma yajibu ala hadhihi umma nínú nǹkan tó jẹ́ ọ̀ràn lórí àlùmọ̀ yìí ni nígbà tí wọ́n bi ànábì wa léèrè wa wípé ta ni nígbà ànábì sọ wípé ìtanijí lódodo lẹ̀sìn jẹ́ tí wọ́n á béèrè pé fún ta ni ká má gbàgbé pé òjíṣẹ́ ọlọ́run bá fún wọn létí sallallahu alaihi wasallam wípé ó jẹ́ nasiha fún òwálé ó sì fún tírà ọlọ́run eléyìí ní alukur'an karim wálé ó fún òun náà tó ń wálé àìmọ́tì mùsùlùmí wà àmọ́tìhìn àtàwọn tí ń darí mùsùlùmí àti gbogbo ẹlẹ́sìn Islam eléyìí láwà yẹn nàná pé bóun ni bọ́ọ̀ sí lóò láti tẹ̀sí ó sì jẹ́nà sí àkọ́lọ̀ òjíṣẹ́ ọlọ́run ba ló sọ bẹ́ẹ̀ fún wa nígbà tí wọ́n di léèrè eléyìí kò sáré dájú kò sí iyèméjì kankan bẹ́ẹ̀ wọ́n ní lèlá wọ́n máa nà nàṣíhàtù lèlá ìtumọ̀ pé nàṣíhà yóò lọ sí ọ̀dọ̀ Allah ó ní wípé ẹ̀rú ẹ̀rú sí ọlọ́run ọba yakumu bi adaima awjabahu alayhi nínú ibada yóò mọ ọ̀ràn yàtọ̀ lọ́run yóò sàmúsẹ rẹ̀ tó bá ta àmúsẹ ọ̀ràn yàn ọlọ́run tán wọ̀nyàtọ̀ kọ́ rọ̀bù ilé ìbìnà wáfìlì àìbìnà wáfìlì tọ́ àti yóò mú àwọn tó jẹ náà fílà wá tá a máa fi ojú yọ lọ́n wọ̀yẹ́ turuku máa náà hàn lọ́wọ́ àná yóò sì máa gbé gbogbo ohun tó náà bá ṣe léèwọ̀ jù sílẹ̀ nínú ẹ̀nu àrọ̀mọ́ nínú àwọn nǹkan ìwọ̀ wàlùmọ̀kòrò ha àti nǹkan akọ̀ wà á ń yàkó na fúlù amẹ́lìhì kọ́ọ̀lì sọ́ọ̀lì wájú àti wípé gbogbo ohun ó bá ṣe níṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ kó jú orí ọlọ́ọ̀bá nìkan ló fi wá minal arkani wa nawafi nínú gbogbo ohun tó jẹ́ orígun ẹ̀sìn pátá àtàwọn nǹkan tá a máa fi ṣe èèní àbí èlé lórí ẹ̀ sáǹpẹ̀ ní násílà ojú rẹ ọlọ́ọ̀bà nìkan ni ó máa fi wá àlàyé pé bóò nà sí àbóò lẹ̀ sí ti jẹ́ nà sí àfọlọ́n láti yẹn o qala al-hawariyun li Isa alayhi salam àwọn tí wọ́n jẹ́ olùsìn lọ́hùn tí wọ́n sì gbọ́ lọ́hùn bá gbọ́ lábẹ́ Isa ọmọ Maryam alayhi salam wọ́n bi léèrè pé mọ̀lẹ́kọ́ọ̀lì sòmínà lẹ́hàmìn èwo níṣẹ́ tó mọ́ tá a fi sin lọ́hùn kọ́ọ̀lì ẹ̀yin sọ mọ́ríàmù àlẹ́sọ̀lá ń sọ fún wọn pé mẹ́lá tòhíbù ányà mẹ́dàkà náà sọ àlẹ́ òní ìtàtọ̀ pé káwọn èèyàn yìn ọ́ tí ọba ti ṣe ìyìn tó fẹ́ káwọn èèyàn yìn ọ́ tá a bá yọ àwọn tá a bá tá a bá tá a jọ bóyá ní ẹsẹ̀ nìkan kù kan tá a bá sàmúlò gbólóyìn pé iṣẹ́ tí mo ṣe yìí ojú ọ̀rọ̀ lọ́mọ fi wá ìfẹ́kẹ́nìkan yìn mí bí wọn bá sì yìn mí nǹkan tẹ̀ sí nǹkan kan bóyá ní òkun kankan fọmọ ẹlòmíì torí ti á gbọ́ mi ti á rí mi ó wọlé púpọ̀ sínú sí ọmọ ádámà ní sọmọ ádámà ní sọ fáwọn tó tẹ̀lé pé ìtìjẹ́ náà ṣe hà ní pé gbogbo sẹ́ẹ̀rẹ́ síwájú rẹ Ọlọ́run tó o fẹ́ káwọn èèyàn yàn lórí ẹ ìyẹn ò sọ pé kọmọ tèmi kọlu faman nusuhu lillah wọn wá béèrè pé èwo ni nàfíhà fún Allah kọl ó fún wọn létí àǹtábùdà kọ bẹ̀rẹ̀ bí hákìlá pẹ̀lú Ọlọ́run àárín ìṣe pàtàkì tó pé ọ̀rọ̀ pẹ̀lú pé káyìn nàná ẹ pẹ̀lú àlàyé àtàtòjúwe ìmọ̀ jẹ́kẹ́sẹ̀ òye bá a ṣe gbọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní nàṣíhà fún ọlọ́run òun ni kó o bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọlọ́run kọ́bílà hakin náà kó tó di pé wà á mú kéèyàn wá ọlọ́run pa ọlọ́tẹ̀ òbí pa ọlọ́tẹ̀ ọlọ́run pa ọlọ́tẹ̀ òbí pa ọlọ́tẹ̀ mo ti gbọ́ fatuwa ẹ̀kan rí onítọ̀ọ̀bá ti sọ̀lá tí bàbá rẹ̀ bá pè ọ́ àbíyá rẹ̀ ọjà rùn nígbà tí èsì pé ìyá yẹn òbí yẹn wà nínú ewu omi ìpínpà tó bá ráyè lọ́dọ̀ sí ẹnu fájúwá tó fi yẹn ìgbà tó bá ráyè ìyá rẹ̀ tán tó tó pọ̀ lọ́hùn wàrà àti ọlọ́run ló kàn kó tó kùn òbí àpèjúwe mo ti máa ń sọ pé ọ̀rọ̀ pẹ̀lú àlàyé àpèjúwe tó bá fi pé gbe ni wọ́n ké tó bá ní lábàdì ìyẹn lè já sọ̀la àlàyé ẹ̀sìn lálàyé gan wàlá ìforújú àmọ́ ó kàn pé pé abdullah ní pípé nọ́mbà bá ti máa pé yàn wọ́n sì ti wọ́n sì ti ti tẹ̀sẹ̀ bá tó lè rọ̀ ọmọ àti fatiwa pé àgbà pé pé ya rẹ̀ ló fi ọ̀ ó jáàmù ni ó mìíràn pé tó bá wá jáàmù yẹn tí ìyàwó adé sẹ́kàn fún un àsìkò sọ̀rọ̀ àtọ̀mọ̀ bá wà padà kọjá o lè kí ẹni ta tó bá dáhùn ìyá rẹ̀ tán ṣe àpé ìgbékúgbé làwọn ìgbé fúnra wọn yìí bí nìkan máa wá sọ pé kò rí bẹ́ẹ̀ o ti dá látakò o ti dá látàkà pìtì àwọn anájọ ọlọ́run wọn ń sọ̀rọ̀ wọn ní kó o bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọlọ́run kó tó kàn sí èèyàn nínú Al-Qur'an Karim ìyẹn tẹ wá wá fíà nígbà tó lọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ sí yẹn nàná pé ẹ má fẹ́ bọ́ ẹ fi mi mọ́ pàǹkà mi pọ̀ mọ́ mi ọlọ́run ni wà ń já àdáàkà àwọn nígbà tó èrò náà wẹ̀ náà wọ́n ń ka gbogbo eléyìí o bí bàbá àti ìyá torí alifu ní ìlú wa mi já àdáàkà bí wọ́n bá bí wọ́n bá gbù ọ́ jìgìjìgì wọ́n fún ọ wọ́n mú ọ mọ́lẹ̀ nípa pé kó o sì nǹkan ní ìkókó nǹkan ní ìlẹ́yìn ni aláǹtù ṣeré kàbí mẹ́lẹ́sì máa ní sọ̀rọ̀ kàbí ẹ̀lùmọ̀ fàlà tó tẹ̀rìn ìhùmà ìyẹn ti in fact hundred percent lọ́nà tó gbà kílíà mọ́tẹ̀lá àwọn méjèèjì o ìyẹn náà dé bí àpà àdádálẹ̀ àtàtà tí ò bẹ́sẹ̀ mu tí wọ́n ń ṣe láwùjọ àbí inú ilé kan àwùjọ ní tiẹ̀ inú ilé kọ̀ọ̀kan ní tiẹ̀. àwọn arí tí wọ́n ń pa wọ́n láṣẹ tọ́lọ̀ náà sì sọ̀rọ̀ ń pa nǹkan yẹn àwọn arí pé àṣẹ méjèèjì contradict inú tẹ́sí ìsìláàmù fi jẹ́ ìsìláàmù ni pé tọ́lọ́hún kì í contradict pẹ̀lú tànádì sallallahu ta'ala sálà èèyàn yà gbẹ́rọ̀ dà ó dùn pé ẹ̀ka àlàyé àárín fún wa ni. wẹ̀n àròdù lákà àmọ̀rán o tún tẹ̀síwájú lórí àwọn olùmọ̀ wọ́n ní tí méjèèjì bá wá papọ̀ àti ọlọ́run àti tèèyàn ahaduhuma lillah wal akharu lid dunya ọ̀kan jẹ́ tọ́lọ́hún ọ̀kan fa àwòbàdà tàbí haqillahi la ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run òfin bẹ̀rẹ̀ pé pé ká tó dáyé ọwọ́ ọlọ́run là nígbà tá a wà láyé ọwọ́ ọlọ́run là nígbà tá a bá lórí ìpè mọ́ ọwọ́ ọlọ́run mọ́ mi gbọ́ ẹ àwọn tí ń gbọ́ wa tí ẹlòmíì lè má gbọ́ lọ́wọ́ bá débi pé ọwọ́ ọlọ́run ni wọ́n wà gbàgbọ́ ń bẹ láyé tó rò fóun nígbìyànjú kan tó lè ṣe àyìn ẹ̀sán tí ń sìn yẹn ò lè àìjá jáwé ìkíní àyìn ò lè ẹjá gbé lọ ìṣe ìyẹn ò lè ẹjá gbé lọ àbújá ìyẹn à nígbà tẹ́mi bọ́ sáwọn òbí ń léèrè ọwọ́ ọwọ́ ta lòkú yẹn wà báyìí torí wọ́n ti wọ́n ti dẹ́mi padà sí là ìgbé tí ń ké tó wá jẹ́mi tí ń kí gbénu sàárè mi kánájú sọ̀rọ̀ lọ́wọ́ sàrọ̀ sọ́là tó láwọ̀ ò ṣùgbọ́n àwọn dáàbà ń gbọ́ tá a bá fún yín gbọ́ ní ẹ̀ ní sìnkú mọ́ àwọn táàtì mọ̀ pé ọwọ́ lòun la wà àfa àkànnú àwọn àfa àwọn àtọ́jú ọmọ lágbáwá ti ń kọ́ wa ní ìgbésí ayé sàárè ọlọ́wọ́ àgbà kọ́lọ́mbà nìkan ló kí àfa wa náà àwọn náà ti jáde láyé àyè sẹ́ni wákàtí kan tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí nígbà tí wọ́n tẹ̀lé sẹ́ni ọ̀pọ̀ wa ní àìlè kọ̀ọ̀kan ọ̀pọ̀ wa ní àìlè kọ̀ọ̀kan torí pé n ti ń sọ ó sì máa wọ̀nyàn lọ́kàn tayọ pé mo fẹ́ máa kọ̀ọ̀kan. ẹ ṣe bí láìpù gbẹ̀yẹn ẹ ṣe bí kò sí láìpù níta wà ẹni pé nípa rí ìgbàlẹ̀ láìpù wa tọ́lọ́wọ́n bá ọ̀yọ́ kankan tí wọ́n pẹ̀lú àdéhùn ànábì sọlọ́lọ́ òtàtàlà àtàyà àlùkò àǹkẹ́rì síbẹ̀ lẹ́yìn tí wọ́n sáyé mọ́nàmọ́ná bọ́ máa dáhùn ìyẹn sáyé wà máa nà nàṣíhà tó lè kìtà àdìlá nàṣíhà tọ́lọ́n làtọ̀ yẹn ìtumọ̀ nàṣíhà fún tẹ́rọ ọlọ́n ti ṣe alukurani kẹrin àlè ìmánu bìyí oníkàgbàgbọ́ wọ́n ní ìkájà ó tọ́ wọ́n sì mọ àyà wá ẹnìkan ní mùsùlùmí lòun ó tún fọn mú inú àyà ní bí ọ ní bọ́lá òun ti bèrè nínú ṣé àyà bóyá bíi sixty five ní sọ́ra ti sáwọ́ báyìí abilá wàrọ̀ tó yí wa ayá tèmi tọ́lọ́hún ni ó tọ́kẹ́ máa fi di ẹ̀yẹ́ àbójúṣe rẹ̀ àbáyà àlùkòrán nígbà tí ọwá ń fọnú bóyá nítorí bóun náà kéwù àbí wọ́n kéwù lé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń wí wọ́n kéwù lé tiwa náà tó bá yẹ pọ̀ wọn kéwù tí wọn náà bá sì kéwà ní òun náà kéwù kéwù tó ọkẹ́ tí wọ́n sọ fún pé ọlọ́wọ́n bá wí ànábì ìwé sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ tó ọ ìgbé ńgbà tẹ wá ń sọ yẹn ṣé orí ọ̀pọ̀ ń wá làwọn bàbá bàbá àwọn tó ti kú àtàwọn tí ń bẹ láyé tó pọ̀ ní wá ni wọ́n àti tó bá yẹ pé àwọn náà máa ń rọ́jú ọ̀rọ̀ náà tànàbí wọ́n ponú nígbà ayé wọn bá pé bá ti ṣe nìyẹn àmọ́ níta àwọn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àbá mo ti sábà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àbá tá à ń yìí níbi pé ibi tí wọ́n mọ̀ mọ̀ ni wọ́n láyé ẹni tó bá súnmọ́ wọn yóò mọ̀ pé ibi tí wọ́n mọ̀ mọ̀ ni wọ́n tẹ̀sí wọn. láti wọn bẹ̀rù àmójútó fún wọn ayé ò dàrú débi pé kí wọ́n sáyà àkókò ìnà kí máa gbógun ti ọ̀rọ̀ Ọlọ́run kí ló jẹ́ kí wọ́n lákàtún láwùjọ. àwa ní ìsìn ẹ chief imam ẹ grand imam kìnnìkan imam àápè chief grand kátó imam àwọn yóò bẹ̀rù ẹnì kankan mọ́. ní tí wọ́n ti sí ajá ni o àdéhùn náà jẹ ẹ bá wọn ò pè chief ìmáàmù tẹ ẹ pèsè ẹ kọ́kọ́ bí chief pọn léwọn àti grandi wọn ò pèsè láwùjọ tá a wà ní. bẹ́ẹ̀ bàbá àti john ti travel wọ́n ń bẹ̀bẹ̀ pé dàpọ̀ náà bá di ẹ̀ má sọ fún wọn mo fọlọ́ ń bẹ̀ yín náà bá di ẹ̀ má sọ fún wọn mo fọlọ́ ń bẹ̀ yín ní sojú mi kìí ṣètàn john mo ń sọ yẹn. ìwà ṣe tó fi jẹ́ pé téèyàn bá ń ṣe téèyàn bá wá ń sọ̀rọ̀ òdodo lónìí bóyá nínú mọ́sálásí ni àbí kódà mọ́sálásí mi ò sọ fún mi pé ah, rárá o àwọn ìgbà wà sí láàyè mi ẹ̀fọ́wó lọ̀ wọ́n pé torí ìjọ kan mo ṣe sọ láti ní máa rí i pé ẹ̀ ń sọ pé kò sáré owó lápò jàmá afẹ́gbé jẹnẹtọ̀ kan á fún mi bàbá ìmọ̀ọ́mọ ẹgbẹ́ lókùn tí náà ni lẹ́ẹ̀bàjẹ́ ni yìí ẹ fi nà sí hà lọ̀ wọ́n ní wọ́n bá gbà nàfi àwọn aláìlà ní nàìjíríà àti owó yẹn lọ pé ẹ kàn láti kan sí ẹ fẹ́ ìlà ká ikọ̀ rẹ̀ wọ́n ní àwọn ìgbà àwọn ìlà àpèpè fún wàásù àti láwọn ti ń ṣe wàásù mi àwọn ọmọ kan mọ́sálásí kan nílùú kan ìzáwọn ọlọ́ ọ̀kọ́ yọ bí ọjọ́ mẹ́ta àwọn ọmọ ti lẹ́kítọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ọ̀dọ́ yẹn ọ̀kan ń lọ fún ọ̀kan ń lọ fún fẹ́kì àlàyé ẹ̀sìn ọ̀kan ń lọ fún táwọn ìlọ́jọ́ mi wọ́n tí má ti lọ sílùú yẹn máa jókòó fún àwọn ètò parí lẹ́tọ̀ wọn ní sọ́wọ́ yìí ló bá fẹ́ bí ló bá tásìkò kan tí mo tún padà lọ́bẹ̀ ló bá di yáwó alájú sọ láti tàn ló bá di kárí kó túká mo á pè kan náà ọ̀rẹ́ èyí kí ló ṣẹlẹ̀ wọn láwọn ti kàdánwò ni àwọn tí ń bínú ti ọ̀rọ̀ ti ń débi pé ẹ̀ ń bá wa wí bíbá wí mi pé wọ́n ti mú máa ti ti ń débi náà ṣe tí ò dá àbá kánṣu ẹ̀ má kánṣu ọ̀nà sí hà ní fẹ́lẹ́sì ẹ dákun bọ́ kí lọ́lọ́run sọ kíra kalẹ̀ sí kí ló sàlùkọ́ àkàlẹ̀ sí tí ẹ bá ti pé yóò bọ̀ ọmọ ádámọ̀ ni kí la ní ká fi alukuran ṣàtúnṣe ayé wa àtàlùkíámọ̀ wa àtàwùjọ wa sí kí ló jẹ́ kí tíra tó máa rẹguléètì ayé méjèèjì ká tó lè jèrè lọ́dọ̀ ọlọ́run èyàn ò lè èyàn gbọ́dọ̀ lọ side by side pẹ̀lú kìtàbù lọ́ọ̀lì wà súná tọ̀rọ̀ sóòlì là lọ́lọ́ àlẹ́ wà sálà káyé tá a wà yóò tó lè tòrò àtàyé tí ń bọ̀ kí sì àkíyàmù. nàfíhà fún tírọ̀ ọlọ́run ní ká nígbọ́ ìgbàgbọ́ sí o wàtíbá àwọn ọmọ ajá àbíyí ká sì tẹ̀lé sí bẹ nínú ẹ̀ wàtò àbíyí mù ká pàtàkì Al-Qur'an Karim ká pàtàkì ẹ̀ ó kò sírú àkọsílẹ̀ bẹ́ẹ̀ láyé kò sì sírú tàn bẹ́ẹ̀ tó jọmọ́ alukoran láyé á gbé tóbi wọ̀tà àlómùhù wọ̀tà àlùmù á kọ́ bí wọ́n ṣe kà á ọ̀pọ̀lọpọ̀ wa kò jọ́nà fún gbogbo èèyàn àmọ́ ẹni tó bá ti kọ́ yóò kọ́ tààlímù yóò kọ́ yóò sì mọ̀ sí kọ́yìn ẹni tí yóò sì kọ́ bí yóò sì kà yóò kọ́ bí yóò sì gbọ́ tí yóò sì lò ọ̀ràn ẹni gbogbo ayé lélẹ́yìn wàmùdà wàmùtù tìlàwàtì agbọ́dọ̀ máa kà síra wa létí torí kò sí síra tí ó kò rere bá wa láyé àtàkì àmọ́ ìjọ alukoran lọ àní ìsìn àwọn tí àwọn tí wọ́n jìnnà láyé tán lówó lọ́wọ́ ìtàn ayé náà fẹ́ máa fi sọ̀rọ̀ Ọlọ́run ìtàn ayé náà àwọn náà ti ń dá sọ̀rọ̀ tòtẹ́ bá ti wá fi ẹ bá wẹ́ẹ́ fi tójú yín rí tó ṣe déédéé tí wọ́n kà náà alukoran ṣe é. Eh, àfiwé kò sí tó burú bẹ àbẹ́ ibi tí wọ́n sọ yẹn kódà nígbà tí mo lọ sí India báyìí báyìí ṣẹlẹ̀ ìgbà tí mo wà ní Germany báyìí báyìí ṣẹlẹ̀ nígbà mo sọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ tá burú bẹ yẹn bọ̀tí wọ́n ń kálù kùránì ẹni kan gbẹ́nu lọ́wọ́ pé ayé ti kọjá yẹn ẹ̀yin gbé Italy sẹ́gbó ti burú fúnra àwọn yẹn gbígbé Italy tó gbé Italy yẹn àti sáńsì ń bẹ̀ ẹ̀yin pẹ́ lọ́yé ẹ̀yin pẹ́ láyé bẹ́ẹ̀ fi ń wà ẹ̀ ti kọjá ninety ẹ̀ ti two ìyẹn ló máa jẹ́ ìlànà táwọn ọ̀tẹ̀ láti ti lọ́wọ́ kì í tún tún tọ́lọ̀ bá wá gbá ọ̀tọ́ náà kọ́ra nìmọ̀ ìyànà àtàǹpẹ̀ lánàá nìyẹn. bákan náà jíjẹ́ nàṣíhà fún ọlọ́run fún kìtàbù ọlọ́run fún rọ̀túùlù rẹ̀ tó jẹ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam fi hayati nígbà tí ń bẹ láyé bábìlì lójúùdì sí ìtàn àti yìí wà lùsùwàfì yìí wà mọ̀ á wà náà ti di ìnáfi wà lùmọ́ọ̀n èyí ó tẹ̀lé ànábì dógóńgó gbogbo agbára tọ́lọ̀ ọba fún un ìdí jẹ́ pé ẹ̀sìn jẹ́ náà fẹ́ràn fún ànábì mu sallallahu ta'ala alaihi wasallam àwọn èèyàn àwọn akápá máa àtẹ̀dálẹ̀ wọn kan máa àná tó yàtọ̀ sí ntánàbì mu wa sallallahu ta'ala alaihi wasallam lónìí nàrán wà bá dẹ̀ wà fáàtì yìí nígbà tánàbì ò káwọn béèrè kí ní ìlànà tó fi sí lọ́hùn níbi gbogbo àlámọ̀ ìdí pátápátá tíyàn bá jẹ́ ẹni tó fẹ́ sí lọ́hùn kò sí ìgbẹ̀kan tí ó fẹ́ sí láyé inú ẹ̀sìn lónìí àfi kó béèrè tó bá jẹ́ pé kò sí ìmọ̀ tó bá sì ti mọ̀ tó lè dá sí àkà yóò gbé tíra yóò kà pé bóòlù àlẹ́ mi ti ṣe nǹkan náà bóòlù ti ṣe sọ́lá láyé orígun mara mẹ́tì Islam gbogbo ohun tó jẹ́ fòró òdìn àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀sìn gbogbo ẹ̀ ló ní bá tọ́lọ́run sì ti sọ fún wa tó ti kàn ní tó ti kàn ní ọ̀ràn yàn fún wa wípé làkọ̀díkà lakum fi rasulillahi uswatun hasana sura tàtírì ayé àtúntì wà. àwòkọ́ tèrè ní bẹ fún yẹn tara ànábì sallallahu alaihi wasallam liman kana yarjullaha wal yawmal akhir tó bá fẹ́ kọ́lọ́hún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ sí àná tọ́rọ̀ rẹ̀ ó jẹ sáyọ̀ wa dhakara Allaha kathira onítọ̀hún sì náà ti ọlọ́run bá ń gbogbo gbà. ṣèwádìí nǹkan a kọ́ wa ṣe bíbíà tó bá jẹ́ pé o rí nǹkan yẹn nínú ìlànà gbogbo mo sọ. máa rin ọ̀nà bíbíà kanu níbi pa àbímọ nítorí pé kọ́lẹ̀ kankan tó sọ bẹ́ẹ̀ fún ọ ní ọ̀rọ̀ ànábì máa rin ìlànà àánú àti bíbíà níbi ìgbéyàwó torí o bá ń bi ara rẹ léèrè tọba jọ ní tó kéwú ẹ̀rí ọkàn ọmọ ọ̀dọ́ náà pé ah, àlámì ti sọ báyìí o àlámì ti sọ báyìí o oníbàyìí ni ká ṣe o oníbàyìí ní ká má ṣe o ó wá jẹ́ ní gbogbo àlámọ̀ ní pátápátá. tí ẹ bá lè máa ṣe léyìí ó ti sàgbọ́ ó ti mú ó ti gbàgbọ́ yẹ pé náà sí àlẹ̀ ti jẹ́ fún ọ̀sọ́lù lọ́ọ̀hìn sallallahu ta'ala alaihi wa sallam. nínú ẹ̀ àlèsìdá òbí yìí a máa kọ́sẹ̀ ànábì wà sàkádùkù bí àfúláàfin a máa hùwà a gbọ́dọ̀ fi àpá àdìbò èyí tiwa mọ́lẹ̀ nígbà tá a bá ń pe ẹni ẹlẹ́ni náà sákèsì individually ọ̀ àwùjọ lápapọ̀ àwọn náà kò síbi kan àkòsí tó pọ̀ pàápàá jùlọ níbi pé akẹ́kọ̀ọ́sì ànábì sallallahu ta'ala alaihi wasallam níbi gbogbo òfìsí níbi bá a ti wà àti níbi bá a ti sọ̀rọ̀ àníbùkátà ti káwò yẹn sí ní tá a bá kù sí òkú. ìwà nábì pé ó ní àdìgbàgbà ní rọ́bì wà á fana tàbí ọlọ́run bá kọ́ mi lẹ́kọ̀ọ́ yá ẹ̀kọ́ ládàbí tí yorùbá máa ń pè ní ládàbí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá òṣìṣẹ́ ọlọ́run máa kọ́ mi púpọ̀ ló fi jẹ́ pé kò jà fún rẹ̀ ẹ̀sìn ló jà fún ojú ẹ̀ pọ́n tí wọ́n bá fa ọgbà mo ní kò tí ì sí ẹnìkan tí mo rí tó ṣàtakò fún mi pé gbogbo ohun tá a pè lẹ́sìn ànábì ló lead ẹni tó fi jẹ́ master nù sayyidul awwalin wal akhirin ó ní aṣáájú ọmọ ádámọ̀ ní míláyà tàbí àná kì í ṣe pé òun ló kọ́kọ́ dé òun kọ́ ló sì dàgbà jù lọ́jọ́ orí torí iṣẹ́ tó lọ́wọ́ bá fi ràn tọ́lọ́mì ní kákọ́sì ẹ̀yẹn náà ni ẹ ní rí nǹkan kan nínú ẹ̀sìn tó bá jẹ́ mọ̀ṣúrò ẹ̀sìn mú wá ànábì fi dá àdúgbò ẹtí mẹ́lá yìí lọ lónìí àtìsáyò fìtàn ó sì sọ àwọn míì lápèjúwe ó ní àlàáfíà fún mi là mo bẹ̀rẹ̀ ọlọ́dún yìí lọ ọ̀gá ẹ̀sìn náà kàn wà á tọ́ ọkùnlà mo páyọ̀ ọlọ́dún yìí lọ nígbà tó sọ relationship pẹ̀lú family ó ní khairukum ẹni tó lóore jù nínú yín khairukum li ahli ilé tó dáa fún fámìlì ẹ̀ ìyàwó àtọmọ nínú yín tó lóore jù nínú ni wa ana khairukum li ahli èmi sì dánú lẹ́mìí gbogbo yín lọ tàbá fẹ́ máa sọ yẹn bí ń sọ tọ́lọ̀ ń ṣe tó fi dáa jù wá lọ àmọ̀ tún ṣe síra mi torí àmọ̀ sọ á sì mọ bó ṣe bó ṣe bẹ̀rù ọlọ́run àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run tó wù yẹn àpẹẹrẹ bó ṣe bá àwọn ọ̀nà gbé bó ṣe bá àwọn Júù gbé bó ṣe bá àwọn Yahudi gbé tóró bá wọn Mọ̀dínà ìgbà yẹn ni Mọ̀dínà tó di Mọ̀dínà tó wà títí títí dáa tó tí Mọ̀dínà fi dìlú ìlú orin ìlú àgbà kàdùn ní kọ́lọ́mọdé kan tó wà ń bẹ́ẹ̀ jẹ́ Mọ̀dínà ò lè dáa tó ti gbàtánà bí wà ń bẹ̀ màtáyọ̀ fìdán ìgbàtánà dìde bẹ̀ tó bá àwọn kẹfìrí ń ó bá àwọn Yahudi ń bẹ̀ ó bá àwọn nàfọ́rọ́ ń káwọn èèyàn lọ kà nípa ogun handak tó ṣẹlẹ̀ nínú àdínà battle of bridge kí wọ́n lọ wo róòlù tí àwọn tí èsè mùsùlùmí kó because of the good relationship látọ̀ dàbẹ́ ní sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fọ́lá táwọn kan tó ti gbà sáà sọ pé ṣe rí ibi òṣìṣẹ́ ọlọ́run ọ̀tá kẹsàn-án wọn nígbà bí wọlé ẹ̀yẹn mójútó àwọn sáìdì bí àtìlú ní òtún ogun handak wọn sì ti islam So lèyìn kan wà láwùjọ lónìí ló sọ pé ah, tó kó ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ rí mú ẹnìkan ẹmí ẹnìkan láàtàn tó kókó sí gbà islam bó ni wàá ti gbà tó ni ó ti gbà ámbẹ̀lì sàfihàn tó fèsì wá gbà islam kí n ṣe islam yọbọyọbọ ni wọn sọ pé gbogbo àwọn àti ìsìta ń pè kì í pé nítorí wípé afẹ́ gbógun tẹnìkan àbá afẹ́ takẹ́ nìkan torí nínú agbọn pé ẹ̀sìn jẹ́ nàìjíríà fún àìmọ́tò ìlú mùsùlùmí wà á mọ́tì yìí tí ó parí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ mẹ́nu bà títẹ̀jú yìí tó parí ibẹ̀ láti mọ̀ pé kì í ṣe àtakò ìlú nàìjíríà wallahi ìlàbí agbọn wípé káfíńnà síra fáwọn àìmọ̀ àyínmọ̀ lónìí àwọn adarí tẹ̀sìn tó jẹ́ tẹ̀sìn ìsìláàmù gangan pọ́nbélé ìgangan làdíìsì ń sọ àwọn àyà lè fáwọn tí ń darí náà sí ìfẹ́ mùsùlùmí àti tó jẹ́ mùsùlùmí àmọ́ kìí ṣe ìlú ìsìláàmù làwà àyà lè fáwọn náà àwọn náà kù síbi tó pọ̀ mo máa sọ fún àyàn pé nẹ́ẹ̀sì kọ́ ni kábúlì aláya wọn torípé àwọn olùmọ̀ sọ pé wà ń dárú kódà ìjọba sàbò sí wà wọn a tẹ̀lé wọn nígbà tí wọn bá ti dè kílẹ̀ pé ẹnìkan kan gbọdọ̀ sí náà lánàá hátà tájú lùkú fọ̀rọ̀ bà wá ha wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ṣe bí ìjọba kan ọlọ́run mọ ìjọba tí ń fúnyàn lówó pé ẹ lọ sí hajj ẹ̀yin òṣìṣẹ́ mi wọ̀láì bí hajj lórí ló bá dé ló bá ti dẹ̀yìn ọlọ́run ó rí nǹkan tó jẹ́ pé ó dá àlìkàmọ̀ kó tó tó rírú ẹ̀ nínú àpẹẹrẹ ẹ̀sìn ìjọba ló sì ràn lọ hajj kì í na ìrìn àjò péyàn fẹ́ ìnajú lásán síjọba táwọn ọ̀gbẹ́ ṣépè mu ìjọba ó ní bùkátà sí káwa gangan bá wọn sòótọ́ àwọn wọn sòótọ́ tí èsè pé bóyá táwa náà bá ti rí nǹkan kan jẹ lábẹ́ wọn ó naira Naijiria si fáwọn advisers òdodo lórí ọ̀rọ̀ ìsìn wa láìpẹ́ máa sọ̀tọ̀ ọ̀rọ̀ lọ bil hikima pẹ̀lú wisdom wọ́n mọ̀ kàn ìjọba nàìjíríà ti ń kọ̀ǹsọ́ọ̀tì àwọn olùmọ̀ òdodo rí nínú nínú ayé wa táwa yìí ṣe ọ̀rọ̀ ló délẹ̀ yìí o irú àwọn àfáà tí mo sọ níjọ nígbà kan ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ó kéré táwọn ní ẹ̀ máa lọ́hùn kọ́lọ́hún sì wà lẹ́yìn o ẹ máa bẹ sìn kankan tó dà tàbí kí wọ́n gbà àmọ̀ pa àwọn ìjọba náà sákèsì lọ́nà tó tọ́ àmọ̀ bá àwọn náà wọ́n gbọ́ ohun kútú bàtà ń sọ ibà kì í máa táwọn ìlú tó lófin tí wọ́n ti ń lò kì í táwọn nìkan ni wọ́n lè sìn táwọn scholars o àwọn tìbí náà ń gbọ́ ọ lè mọ́ fẹ́ sàmúlò táwọn ń yọ ẹni tó bá wá sọ kájàkájà wọn àkọ́pọ̀ ìwádìí tó wà lẹ́sìn mọ̀ pé ìjọba mọ̀ pé sọ̀rọ̀ kí làwọn ní báwọn sòótọ́ kò tí ì kan ìpè kò tí ì kan pé ọmọ yín kò ní sóríire kò tí ì kan ẹ ẹ jáàmù ẹ láti bẹ́ẹ̀ dìdànù ni kò tí ì kan yẹn a máa bẹ̀ lọ́wọ́ fún wọn a máa gáàdì wọn a máa lọ́wọ́ fún wọn a gáàdì wọn a máa tún sákèsì ìparí inú rẹ̀ karùn-ún sí náà sí àtẹ́jú ẹ̀tújẹ́ náà sí àtúnni amọ́sí mùsùlùmí generality of muslim àtàwọn tá a jọ ń bẹ láyé àá kó wọn pọ̀ mọ́ nítorí pé nígbà ní ní àsìkò wa ní ìsìn oríṣiríṣi nǹkan láwọn gbọ́ tí mùsùlùmí bá ti sọ sọ àkóso òdodo kan àbíjọba ló gbèsè òdodo tó wá jẹ́ pé nǹkan yẹn lẹ́rìí ní islam làwọn tí èsì mùsùlùmí wọn sọ pé wọ́n fẹ́ islamize nàìjíríà ẹ̀ sì bẹ̀rù ọlọ́run torí pé àárín bùkátà sí ká mọ nǹkan kan tí ìjọba fẹ́ ṣe tí wọ́n fi fẹ́ islamize nàìjíríà tí ò sínú tí àtẹ̀yìn gbé lọ́wọ́ pé kọ́ ọlọ́run rán iṣẹ́ wọn yá mọ̀ ṣe ọlọ́run rán iṣẹ́ gbogbo wọn náà ń fi sọlá gbogbo wọn náà ń forí kalẹ̀ fọlọ́n ìjọba kankan sọ pé kéwọn kéèsì mùsùlùmí máa forí kalẹ̀ fọlọ́n tó láti wọn ń sọ̀rọ̀ hijab lápèjúwe àwọn nísìnyí àwọn èèyàn mọ̀ dá sí lórí rédíò rẹ́pìn ti pọ̀ jù rẹ́pìn ti pọ̀ jù mùsùlùmí mọ̀ fóònù kírísítẹ́nì mọ̀ fóònù àwọn èèyàn mọ̀ fóònù rẹpẹtẹ kí ló fà kí ló fà ìjọba wa ní òun fẹ́ òun introduce hijab ẹni tó bá fẹ́ sáàmù pé sábà bíi kí èèyàn nínú kí ọ tí ó dáàbò bo ìhòòhò àyè rẹ́pìn oníkàbò ìhòòhò ọ̀kan nínú ènìyàn ẹ wá wà wọn ìyá wa tí súnà ti gbajúmọ̀ tó báyìí wọ́n lè má lo kùmọ́ lù táwọn ka ya aṣọ tí wọ́n ń wọ̀ ẹ máa ka ẹ ka ẹ ka bùbá ẹ ka ìró ẹ ka ẹ ka ẹ pa ẹ ka tí wọ́n tún sọ lérò tí wọ́n tún sán àtọ́ máa ń lọ bí márùn tẹ́lá tí wàá gbóhùn kankan tó jọ mẹ́sìn wọn bẹ ìsìlámáì láì tẹ nìkan lórí bantúláàsì pé lọ sí sùjúdù mọ́tàlásì àmọ́ lórí nǹkan tó rẹwà bẹ́ẹ̀ náà ní sábà tó ọmọ ìyá wa lẹ́nu islam ó kéwu ní àbíkó kéwu ni ó fi wọ́n fi jẹ oyè kan náà jíjẹ ìmọ̀ọ́mù kàbí kankan sákèèsì lónà máa di wípé aha ah, àwọn alákatá fi ti dé àwọn alùsùnà ẹ̀yìn ìwọ náà tí wọn náà ti ń ṣe súnà tó gbé gbájú tó yẹ fánàbí ló ń fi mọ ìwà ìwà ìwà kájàkájà ìwà ìlẹ́kọ̀ọ́ àlẹ́bí náà lẹ́sìn gbogbo ẹ̀ mọ́ eléyìí náà ń bùkátà nàfíhà torí gbogbo àmọ́tò yìí mùsùlùmí náà ní sábà sọ̀rọ̀ lọ tó sì kankan tá a fẹ́ gbọ́n abẹ́ ìdúgbà sọ̀rọ̀ lọ́wọ́ bá lọ. ọlọ́mọta àti àlékún ìdáyà ìfún wa yóò wá ní lórí òdodo yẹ ká lè mọ kó wúlò fún ẹni sọ kó wúlò fún ẹni bọ̀ akóyò mọ́ dàsùmáhùn wa astaghfirullah ta'ala li wa lakum wa